الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الخامس والثمانين ومئتين وفي الأحاديث التي بعده وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها رواه الترمذي قال حديث حسن صحيح وعن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة رواه الترمذي وقال حديث حسن وعن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال لا تؤذي امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا تؤذي قاتلك الله فإنما هو عندك دخيل يوشك أن يفارقك إلينا وعن أسامة بن زيد رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال ما تركت بعدي فتنة هي أضر على الرجال من النساء متفق عليه أوي بوي أنا ولا بأقلي إيوكا لوريايا ìgbà wa lọ́kọ̀ọ́kọ́ lónìí ó jẹ́ ìgbà wa tó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní ìgbà wa látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ànábì sọ yìí لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها رواه الترمذي وقال حديث حسن صحيح قال النبي صلى الله عليه وآله وسلم صحيح تمي باجني تي فورني كاني لاتي ما فوري kalẹ̀ fẹ́lómi مي ní bá fòrò pé kó máa forí kalẹ̀ fọ́kọ rẹ̀ alimami Tirmidhi ló jáde ó sọ pé hadithi tó kún rege ni ìgbà wáyé ó ti wá gbọ́dọ̀ àwọn míì nínú àwọn sàhábà gẹ́gẹ́ bíi ibn Jabal radiyallahu anhu ṣùgbọ́n ẹgbẹ́ wa Mu'adh yìí ọjà láàrin kan eléyìí tó mú kọjá ní tí ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ omi náà tún wá látọ̀dọ̀ ibnu abi awfa ibnu hibban ọ̀sọ̀ ipò fẹsẹ̀ rinlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ wa ti Mu'adh ibn Jabal radiyallahu anhu ó tún wá nínú al-Musannaf ti ibn Abi Shayba rahimahullah ibn Abi Shayba yẹn Abubakar ibn Abi Shayba rahimahullah olùkọ́ ló jẹ́ fún al-Imam al-Bukhari ó wá ní tá à pè ní al libni Abi Shayba tírà ńlá gidigidi ni bẹ́ẹ̀ gbà wá tó wá ń bẹ̀ látọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu wọ́n ní anabi sallallahu alayhi wa sallam wọ́n rán Mu'adh lọ sílẹ̀ Yemen àsílẹ̀ Sham ìgbà tí ó tún rán lọ sílẹ̀ Yemen náà nígbẹ̀yìngbẹ̀yìn àmọ́ nígbà tó rán lọ sílẹ̀ Sham gbà tó dán ó bá yí pé ní ilẹ̀ Sham lọ́hùn àwọn bàpárẹ́pà àti àwọn akọ̀sáwùsà àwọn olórí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tí àwọn ọmọlẹ́yìn wọn bá fẹ́ kí wọn nílẹ̀ sham níṣẹ́ ni wọ́n máa forí kalẹ̀ fún wa nítorí pé ẹ̀sìn ọmọlẹ́yìn Paul eléyìí tó ti di àdàmàdì ó rí di múlẹ̀ ó sì rí di jókòó digbí ní ilẹ̀ sham ṣáájú kọ́nà tó di pọ́nrán nàbì Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ àti nígbà tá nàbì gan padà dà nàbì. nítorí pé gbogbo ilẹ̀ Ṣàm yẹn ara ilẹ̀ àwọn Róòmù ni a sì máa pé nígbà tí àwọn Róòmù táwọn náà gba ẹ̀sìn àwọn alágbélébù àwọn ni wọ́n á padà rìfọ́ọ̀mù ẹ̀ gẹ́gẹ́ báwọn ṣe ń fẹ́ kó rí báwọn ṣe ń fẹ́ kó jẹ́ wọ́n ba ní tí wọ́n bàjẹ́ ńbẹ̀ wọ́n dé ìjà dàrúrú ìlọ́fà ló fi jẹ́ pé àwọn ẹlẹ́ni tó gbá àsíá rẹ̀ dání títí dòní àwọn rómáwá síbẹ̀ mọ̀ pé nínú àṣọkùbọ̀ rómáwá òun náà ní Italy eléyìí tó yẹ pé inú rẹ̀ náà ti yọ Vatican tó fi wá jẹ́ pé ẹni tó bá jẹ́ bàbá àwọn ṣọ́ọ̀ṣì roman catholic wọn máa sọ lórí wọn láti vatican lọ tó àwọn rome yẹn tó àwọn náà reform the so called christianity because never say ma there is nothing called christianity even in the bible so àwọn ni wọn reform ẹ àwọn náà ni wọn gbé gbogbo àwọn belief tẹ ń gbọ́ yẹn náà gbé jáde wọn kàn lágbélé wọn ṣe gbá wọn ṣàwo ìyá rẹ̀ gan sọlọ ni àbí sọlọ so gbogbo àwọn kan yẹn ala kulli hal ó ti wà ń bẹ̀ tipẹ́ ìgbà tí wọ́n rán Mu'adh lọ sílẹ̀ Sham yẹn ọ̀làjú sì ti wà láwọn ilẹ̀ Sham yẹn tipẹ́ torí pé gbogbo àwọn anábì ọlọ́run ilẹ̀ Sham náà wọ́n gbé torí pé ara ilẹ̀ Sham náà Palestine gbogbo àwọn sòríyà tó ń pè ilẹ̀ Sham yẹn náà sí Palestine bí ẹ̀ bá mọ̀kó sọ ibẹ̀ ní ọ̀bọ̀sì. ó wá rí àwọn kọsàwésà àti bàpàríkọ àwọn abẹnugan tàwọn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tọmọlẹ́yìn bá ti fẹ́ kí ọ̀gá rẹ̀ nínú wa wọ́n máa forí kalẹ̀ fún wa ni. wọ́n á dùn wá sọ ilé yìí ìpè gbogbo àti ẹlẹ́rìn forí kalẹ̀ fún yìí ní ìsìnkú náà jámọ́ àwọn ń gbọ́ndì. kí ni wọ́n dì mú wọn wá ní lẹ́gbẹ̀ẹ́ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ajakite nba ti délé o tí n rẹ kí anabi ní ìsìn máa ma forí kalẹ̀ ni nítorí pé gbogbo ibi tí bá rìn lọ láyé ìyí máa lórí patí máa fi sílẹ̀ sí lára ọ̀dà àbí kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ṣe nílùú tó lọ rí tí wọ́n ní kàkùn lẹ́yìn ọ̀rẹ́yìn padà yọ dàtà rẹ̀ torí ẹ̀ nígbà tí Mu'adh dé tẹ̀dé ọba wo ṣubú forí kanlẹ̀ fún anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi bá ní wọlé lẹ́yìn ọjọ nǹkan tuntun torí pé ọgá tiwa sallallahu aliyu wa alihi wa sallam kò fààyè sílẹ̀ láti ṣe ń tọ́ takò kò sì gbà kẹ́nìkan ọmọ wa ṣe bó ti ṣe fẹ́ lórúkọ pẹ́sìn náà là ń ṣe ẹ̀sìn abẹ́ ẹ̀sìn abẹ́. wọ́n á àwọn tí mo lọ wọ́n bá gbé ní wọ́n ti fẹ́ kí àwọn ọ̀gá wọn wọ́n ṣe máa forí kalanu wọ́n sì rí pé kò sẹ́nìkan tí irú rẹ̀ yẹ àfiwọ́n anábì sallallahu alaihi wasallam ló fà ló fi jẹ́ pé ńgbà mo dé nìsín wọn ni mo ṣerú ẹ̀ déédéé. لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها tèmi bá jẹ́ ẹni tí fòrò ẹnìkan láti máa forí kanlẹ̀ fẹ́lòmíì ni obìnrin ní bá pa láṣẹ pé kó máa forí kanlẹ̀ fọ́kọ rẹ̀ torí ọlá ńlá eléyìí tọ́lọ́ wọn bá tó fi fọ́kọ lórí aya èmi ò sì jẹ́ni tí pẹ nìkan láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ lómìn ìdínú tó fi wá jẹ́ pé ààyè ò sí láti sọ fóbìnrin gan pé kó forí kalẹ̀ fọ́kọ rẹ̀ á mọ̀ sí fọ́sẹ̀ ẹlòmíì sẹ́lòmíì dìde ẹgbẹ́ wa ti Mu'adh yẹn radiyallahu anhu wọ́n sọ pé ó já láàrin ìgbà tó ti wá já láàrin bó ti ṣe já láàrin o ó túmọ̀ sí pé ìtàn wípé ńgbà tó tilẹ̀ Ṣáàmù dé ó forí kalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam so ṣe ń tá a máa wí níwèé pé ọ̀sẹ̀lẹ̀ bó ṣẹlí náà nù nígbà tí ẹgbàá wa ti já láàrin ṣùgbọ́n ọ̀rọ̀ wípé ìbáṣepé mi kọjá ni tí pa ẹnìkan láṣẹ kó forí kalẹ̀ sí ìyẹn gan rẹ̀ míì ni obìnrin ní bá pa aláìsẹ kọ máa forí kanlẹ̀ fọ́kọ rẹ̀ eléyìí ń fẹsẹ̀ rinlẹ̀ tó wá nù ẹgbà wọrọ àwọn èèyàn míì bíi Abu Hurairah ibn Abi Awfa àṣírí táwọn olùmọ̀sọ́ pò fẹsẹ̀ rinlẹ̀ tó o túmọ̀ sí pé láti ń bẹ fọ́kọ lórí aya ó tóbi púpọ̀ ó ga púpọ̀ débi wípé tánàbí sallallahu alaihi ń bá jẹ́ni tí pọ̀ nìkan láṣẹ kó forí kanlẹ̀ fẹ́ lómi nìkan bá pọ̀ obìnrin láṣẹ kó máa forí kanlẹ̀ fọ́kọ rẹ̀ ṣùgbọ́n gbogbo eléyìí ò sínú àṣà àti ṣe àwọn mùsùlùmí ká máa forí kanlẹ̀ fúnra ẹni ká máa tẹ̀ fúnra ẹni ká máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ fúnra ẹni àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ ni kò sí nínú sí àti ìwà àwọn mùsùlùmí báwo lọ́gàá ó sì wá pẹ́ nìkan láti kọ́ máa ṣe tọ́ta pẹ̀sìn wa kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tó rí mú nínú eléyìí ni pé gbogbo obìnrin tí ọ̀ka ọkọ rẹ̀ kún gbogbo obìnrin tó ṣe pé jábútábà ni máa wọ ọkọ rẹ̀ tí ọ̀làkàtì kan fún ọkọ rẹ̀ tí wọ́n máa wọ pé kí n tí ọba sí àdánwò àti kádàrà àwọn obìnrin tó ṣe pé wọ́n máa tẹ́ńbẹ́lú ọkọ wọn kí lọ sọ́ra wọn ọkọ àjùlọ. ọlá tọ́lá ń ṣe fún lórí obìnrin ọkọ̀ jáǹtá lè fi òsùn àkànwà táwa àmọ́ bó ṣe wúwo tó ó wúwo kọjá gbogbo òsùn wa. pàápàá jùlọ tọkọ àtìyàwó bá lọ jẹ́ mùsùlùmí tó rà lọ́rọ́ báwí ọ̀tọ̀ sáwọn káfíìrì lásán táwọn ọkọ yìí àti ìyàwó yìí tí ń tẹ̀lé ta Nabi Muhammad sallallahu alayhi wa sallam tó rà wọn lọ́rọ̀ yìí wúlò fún yéésì pé wọ́n jẹ́ onídàákúrekú ẹ̀sìn ọ̀tá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ agbọ̀rú yìí báyàwó pé sọ pé láti ń bẹ fáwọn ọkọ lórí òfin ń kankan pé àwọn fi súnà ṣe ni wà ní súnà ọkọ gidi tó jẹ́ mùsùlùmí ti ń sin ọkọ gidi tó jẹ́ mùsùlùmí ti ń tẹ̀lé lánàá sallallahu alayhi wa alihi wa sallam aya gidi náà wọn bá wí o èyí àwọn ìyàwó náà pé a ti ti sọláàtì fàjìrì ó tún dọ̀la tẹ́lẹ̀ náà irú àwọn ọ̀tọ̀ lọ́hùn sọ̀rọ̀ wípé ẹni tó tẹ̀lé tọ́lọ́ yóò tẹ̀lé tọ́lọ́. nínú àṣẹ re tó tẹ̀lé tó ṣé wàá tẹ̀lé tọ́lọ́ nínú àṣẹ rẹ̀ tó ní kọ́ gbọ́rọ̀ sẹ́lómi lẹ́nu ń bọ́ ń bẹ̀ yóò dín ara jẹ́ ẹ̀rọ àwọn ti ya kàtàǹkìrì wọn yẹn irú wọn náà gbogbo owó ọ̀rọ̀ yóò lè ta létí wọn torí àwọn sọ pé òkè ẹ wọn ní táwọn bá jẹ́ni tí máa pààyàn láṣẹ ike forí kalẹ̀ fẹ́yìn ẹgbẹ́ rẹ̀ míì àwọn obìnrin làbá pa láṣẹ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fọkàn wọn láṣẹ pẹtọ kó fi láwọn mì láwọn aláìlórí lọ́ọ́ mì nínú àwọn obìnrin à èyí sọ bẹ́ẹ̀ fòfin Ọlọ́run o ìnáma kánà kọ́wùlù mìíràn ìlà kọ́bọ̀ lọ́hùn ọ̀rọ̀ sòlóhù amúrà ọ̀rọ̀ àwọn amúrìnì ní ìgbà tí Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tó bá pa wọ́n láṣẹ agbó àgbà ni. kìí ṣe pé agbó afetíbà làbá rẹ̀ nítorí pé àwọn ẹlòmíì wọn ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn rárá rárá tó bá ń sọ fún ọpọ́ lọ́n sọ tó bá ń sọ fún ọpọ́ lọ́n fi sọ wọ́n mọ̀ wá takọ̀ ọ̀rọ̀ bí ìgbà tí èèyàn ẹgbẹ́ wọn lọ sọ̀rọ̀ wọ́n mọ̀ gbàǹpadànù bí ìgbà tó ṣe pé irọ́ wọn lẹ́tí ń bá wọn wí ọlọ́run ọbẹ̀ tí ò nídìí kó kó tó tóun náà lọ́ba tó ṣe pé a máa bọ́ sọ̀rọ̀ ọmọ wa fi mú fìrì ọkọ ni wọ́n bá wí. lábẹ́ bẹ́ẹ̀ obìnrin gbọ́dọ̀ jẹ́ ni tí ń bọ̀wọ̀ fọ́kọ rẹ̀ jẹ́ ni tí ń ṣe pẹ́pẹ́ fúru fọkọ rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ni tí máa pọ́n ọkọ rẹ̀ lé tí ò ní máa kọ́kọ́ náà kọ́ mọ́ wá sí ọlá yìí lò kọ́ wá jẹ́ pé ọ̀rọ̀ aṣọ ìyàwó rẹ̀ dẹni tó ń lò bíi táyà mọ́tò ọmọdún rẹ̀ gbolẹ̀ bíi bàtà tó ń wọ ọ̀ka yé kẹlà ẹ̀ríkẹ́ lómi yọ̀fẹ́ máa jẹ ayé káyé ayé fàmílì tìkì ń tutọ́ ó kí àwọn jókòó mẹ́rin ìbá ti ní kí wọ́n máa kúnlẹ̀ ẹ̀ bá ní kúnlẹ̀ jókòó mẹ́rin wọ́n fẹ́ kásẹ̀ lé ọ lórí bíi stúdì ẹ́. ìyàwó rẹ̀ ti wá di stúdù àwòbílẹ̀ torí di eléyìí obìnrin pọ́n ọkọ rẹ̀ lé gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu mọ́kọ̀rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu gbìyànjú láti máa tẹ̀ láṣẹ rẹ̀ lópin ìgbà táṣẹ rẹ̀ ọba ti takùtọ̀ lọ tí Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ni tó ṣe é pé tọkọ jẹ́ owí tiẹ̀ sáko tó sọ tiẹ̀ má máa jọ́rọ̀ gbà má lẹ́nu má máa jọ nìkan lọ ọkàn dọ́kùnrin ni à kò burú ọba jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà dọ́kùnrin kí àfilẹ́ bá àjọ dọ́gba kọ́ ọ wá sọ̀ǹdọ̀ obìnrin kí wọ́n lè ba tún lọ. àkàràmọ̀kọ́mọ́lá obìnrin tó bá ń ka ọkọ gidigidi ní ra rẹ̀ dáadáa gidigidi ní ọ̀rọ̀ àfọmọ́ rẹ̀ nítorí pé ìkánikú tóbìnrin bá fi ń bọ́kọ rẹ̀ gbé irú ẹ̀kọ́ làwọn ọmọ náà gbà lọ́wọ́ rẹ̀ làwọn ọmọ fi máa pọ́n bàbá wọn lé ni wọ́n fi máa bàbàrà rẹ̀ mọ̀ngá tí ti jẹ́ pé ọ̀fọ́kọ́ rẹ̀ pé nǹkan àwọn máa ń ṣe ń ṣe ẹtí ọ̀já máa ń kankan ni àwọn ọmọ náà rí nǹkan kọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn náà máa fi típàlàbà ṣe bàbá wọn wọ́n máa wò pé kí lòun náà já má àwọn ní mọ̀ pé ayé màmá ọ̀tọ̀ ayé ọmọ ọ̀tọ̀ eléyìí tó lè fa àkóbá ńlá fáwọn ọmọ lọ́jọ́ iwájú tó bá ṣe é kà máa pa ẹnìkan láti kó forí kan lẹ̀ fẹ́ lómi ọ̀rọ̀ lè débi pé obìnrin ni wọ́n bá pa láṣẹ kó máa forí kanlẹ̀ fọ́kọ rẹ̀ torí ẹ̀ akramakumullah ẹjẹ́ agbìyànjú láti tún àìṣedéédé yòówù olérí kó máa ṣẹlẹ̀ láàrin wa àtàwọn ọkọ tó gbé kálukú sílé nínú ẹ̀yin obìnrin ẹ àtúnṣe rẹ̀ ó ṣeé kọ́ ẹ pé ẹ ti sọ̀rọ̀ àṣà ẹ ti hùwà àṣà táwọn ọkọ yín rí ìwà aláìlẹ́kọ̀ọ́ ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe ẹ fi wá rí ẹ fi pa àwọn burú tí ẹ ti ṣe rẹ́ nítorí kí ìfẹ́ eléyìí tó ti sá lọ láàrin yín àtọkọ yín kó lè bàa padà wala tastawi alhasanatu wala sayyi'ah idfa' billati hiya ahsan. فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقوها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم dáadáa ta ìdá ò lè dọ́gba o ìwà rí ni ká máa fi tìwà abúdánù tẹ́ ẹ̀ máa ń hùwà rí níbi tẹ́lẹ̀ nǹkan ti ń ṣàìdá sí yín ẹni tí ó tẹ̀ àìfẹ́ràn ara ẹni tó wà láàrin yín pẹ̀lú ẹ̀ yóò padà dọ̀rẹ́ yín mátímátí o ẹnìkan lè máa hùwà rí sẹ́ni tí ń hùwà abúṣe àfàwọn oníṣòro àyàfi fàwọn ẹni tó ṣe pé wọ́n ní èrè ń jẹ eléyìí tó tóbi lọ́dọ̀ ti hùwà burúkú sọ́kọ rẹ̀ ìyẹn lè ti sọ̀rọ̀ ọmọ gáràjì sọ́kọ rẹ̀ rí ìyẹn náà ní sẹ́yìn ìyẹn náà ní tuntun wá ìyẹn náà ní ti sọ̀sọ́kùsọ sẹ́yìn ìyẹn náà ní tún sọ dáadáa sí ìwà rí ni àwọn ayé wọn ga púpọ̀ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọkọ rẹ láìdáa. níwájú rẹ̀ àbí lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ bàjẹ́ níbikíbi nítorí bá ọba bàjẹ́ orí ara rẹ̀ lọ ń bàjẹ́ ìbọn náà lọ sọ pé ẹnitọ́ fẹ́ fẹ́ nù ẹni tó sì fẹ́ fẹ́ ni wọ́n fi ọ̀fù kí wọ́n ló ti sẹ́kù tí wọ́n mọ̀ pé wọ́n máa ṣe sùúrù fúnra wọn ni iná ni wọ́n fi máa pẹ́ fúnra wọn sọ̀rọ̀ pé mi mọ̀ pé bó ṣe rí nù ọ̀ parọ́ fúnra rẹ̀ ni. torí èèyàn kan ò sí tọ́jú màláìkà yóò kù sí tó kù sí náà ni. ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn ó náà ni ẹgbẹ́ wa Ummu Salama radiyallahu anha qalat qala Rasulullah sallallahu alayhi wa sallam ayyuma imra'atin matat wa zawjuha anha rọ́ọ̀dín dakhalat al-jannah. olóbìnrin yòówù tó bá kú nígbà tí ọkọ rẹ̀ tọ́jú ẹni tó yọ́nú sí wọn ni yóò wọ àlùjánnà Al-Imam Tirmidhi ló tún gbé jáde ó sì sọ pé hadith yìí hadith tó tún gún régé ni ṣùgbọ́n ó sàlàyé kíkẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀lẹ́ nítorí kí ẹnìkan ó wà nínú àwọn ẹni tó gbà wá wọ́n pè ní musawir alḥamiyari musawir alḥamiyari ọjọ́ nìkan tó ṣe pé wọ́n dá mà dábàá sì dẹni tó gbọ́rọ̀ wá mà ó tó láti tàbùkù ntọ́gbà wá pé kò fẹsẹ̀ rinlẹ̀ lórí afẹ́ mọ gbogbo ẹni tó bá gbọ́rọ̀ wá. bóyá ló ń jẹ́ sẹ́yìn gidi ni àbí lásán ẹni máa ń sòdodo ni àbí máa ń purọ́ bẹ́ẹ̀ náà wọ́n ní ẹlòmíì náà tún wà nínú àwọn tó gbà wá tó yẹ pé náà gan àmọ́ àwọn kan tó kó bá ẹgbà wá tó bá kú nígbà tọkọ rẹ̀ jẹ́ni tí ó yọ́nú sí yọ wọ àlùjánnà so gbàtí òtí fẹ́ sẹ́rin lẹ a lè jókòó láti ṣàlàyé tí ó gùn lọ títí nídìí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀gbà wa mi wá tí wọ́n tọ́ka sí pé tí obìnrin táwọn ti fẹ́ sẹ́rin lẹ̀ pé tóbìnrin bá mójútó as-salawatul tó sì jẹ́ ẹni tó ṣe pé. ó ya sùyàmù Ramadan ó sì ń gbọ́rọ̀ ọrụ rẹ̀ lẹ́nu ó sì ń jí lóru ó sì ń jí lóru láti ṣe ní gbogbo èèyàn ti sùn yóò wọ àjánà yóò wọ àlìjánà àlìjánà olúwa ẹlẹ́dàá rẹ bí sálàm ní ìrọ̀rùn ẹgbẹ́ wa tó wá ike àní ọkọ àlìjẹ́nà obìnrin ni òun nínà rẹ̀ ọkọ gbogbo obìnrin kọ̀ọ̀kan àlìjẹ́nà rẹ̀ nù òun nínà rẹ̀ ìyẹn àwọn ọkọ tó ọkọ gidi fáwọn ìyàwó fáwọn náà jẹ́ ìyàwó gidi tó mùsùlùmí ni mo gbà lérò ọkọ rẹ̀ làlìjẹ́nà rẹ̀ ọkọ rẹ̀ nínà rẹ̀. so gbogbo eleyi àwọn àtúmọ̀ tọ́tọ́ka sí ìtàdé sì ń mú wa ọwà nínú ọwà ó sì wà nínú àwọn ẹ̀gbà wa tẹ́kí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ wọ́n gúnrégé eléyìí tó túmọ̀ sí pé obìnrin kan kọ́mọ́mọ́ fọkàn balẹ̀ sí mímì kan ò ní mì tó ń bá kú nígbà tó ṣe pé ègbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu ìwọ lágbájá yìí kò níyàwó rẹ rí sí ọ wọn ni à ìyàwó ni o àdáwò ni o kódà ìbànújẹ́ ni pé òun fẹ́rù rẹ̀ ń yàwó òun ká lára rẹ̀ rí tó sì jẹ́ pé lódodo ní sọ bẹ́ẹ̀ ní ìsẹ́lábòsì ni pé ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ léwu púpọ̀ lótí kó àmọ̀ pé àsọdùn náà wọ ọbẹ̀ àti ẹ̀ bá báyẹn gbé fọdún mẹ́wàá tó wá sọ pé òrí dùnú kan lọ́dọ̀ rẹ̀ rí àsọdùn wà ń bẹ̀ nítorí pé ó ti ṣe bẹ̀ẹ̀ kárí tínú rẹ̀ dùn ó sì ti fi ṣúgà ó ti torí ṣúgà àwọn apáyàn lẹ́nu ọ̀rọ̀ àtọ́kọ́ orí nǹkan àdùnnú lọ́dọ̀ rẹ̀ rí irọ́ lọ pa ẹ̀ máyé ìgbàanú ọdún mẹ́wàá tó ti bá lò tó ọ̀rẹ́ rìn tínú rẹ̀ ń dùn ọ̀rọ̀ alóòrí dùnnú lọ́dọ̀ rẹ̀ alábòsí ni alábòsí ni torí di eléyìí àmọ́ gbogbo obìnrin kò kíyèsí báwo ni wọ́n ṣe rí sọ́kọ̀rẹ́ náà rí nítorí kóbìnrin mi tá a rí yẹn lọ́jọ́ mọ́mìnà lóde ọ̀bùrú bàjẹ́ láàrin rẹ̀ sọ́kọ rẹ̀ kọ́nà lè fẹ́ ṣàpèjúwe obìnrin míì báwo ni wàá rẹ̀ rí sọ́kọ rẹ̀ tó bá kú kọ̀kọ́ wọ́n máa pè ní ìbìlìsíyà ìbìlìsíyà oníwàṣẹ̀ kọ́nìbìnrin sọ́kọ. So tó mọ̀ sọ pé à kíni láàrin èmi àti ọ yóò pẹ́ létí àmọ́ níta àwọn èèyàn máa wọ pé mọ́mì náà lò àjẹpẹ́ ó gbé bẹ́ẹ̀ ó kùbi tó sàgbà bí ìgbà tí yẹn ti wà nú ọgbà tó ti tilẹ̀kùn rẹ̀ pa tó sì sọ kọ́kọ́rọ́ rẹ̀ sókun gíga odi fi wá ma ọgbà yìí ọjọ́ búlọ́ọ̀kù mẹ́tàdínlógún mẹ́tàdínlógún àfa ọwọ́ akó sọ́wọ́ ìbìlìsíyà sọ̀sọ́ ọmọkọ́lọ̀ ní ọgbọ̀ sọ àwọn obìnrin míì wà bẹ́ẹ̀ tí ó yẹ pé tọkọ bá ń fẹjọ́ rẹ̀ sùn ẹ̀ kò ní gbàgbọ́ lágbájá ìwà rẹ̀ tutù pọ̀ kódà ẹ bá fomi sí lẹ́nu lẹ́yìn ọdún kan ẹ bá ń bẹ̀ lẹ́yìn òní mà kékeré ni ó gbóná àjẹ́ tó ti fi eyín gan dá pátá ní sọ́kọ́ gbogbo àyà kọ́lọ̀ ọmọ ti tọrọ ní ọmọ ajá yìí sọ àwọn obìnrin gidi ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn kí wọ́n ṣe àwọn ọkọ wọn jẹ́jẹ́jẹ́jẹ́ o kí wọ́n máa sánà kí àwọn máa rí dùnú lọ́dọ̀ ọkọ káwọn máa ṣalábàápàdé ẹ̀rín ọkọ wọ́n máa jẹ́ ẹni tí ń sánà àti máa rí ìbànújẹ́ lọ́dọ̀ ọkọ wọn. tóbìnrin bá ti ṣe dáadáa sọkọ tí ń gbọrọ sí tí ọmọ takò àṣẹ nígbà tó náà lọ tí ó alaihi wa sallam dájúdájú dáadáa ní ọmọ bá pàdé ọkọ a arẹwà eyín funfun kékeré yọ bí gbogbo ìkúrò kọjá mọ kankan lọdọ ọkọ rẹ̀ eléyìí ìgbà tó bá ni gbogbo tó bá ti ń pẹ́ lọ́dọ̀ rẹ ìwà ló kù báyìí quality ló kù not quantity ọrọ ẹnu rẹ dọ̀tí bí ilé ilẹ̀ ò máa burúkú jáde ni máa gbẹ́ bí osùn kéyìn rẹ kó funfun kó funfun bí ẹfun àfa ọmọ tẹni ẹni pé ojú ń dán ọ̀sẹ̀ tẹ̀ tó sòso kò pé kọ́kọ́ gba tiẹ̀ tó máa rántí àwọn ọ̀rọ̀ burúkú tí máa jáde lẹ́nu ẹ̀ ẹ̀ wọ̀ náà dákun bá rẹ̀ dá sọ́ńtà. sọ bẹ́ẹ̀ ni ẹ ìta là ń wò tí ọba jẹ́ ta àlọ́ ló lé lọ́ta gbàdé ti pọ̀ gbọ̀ngàn gbádùn. ìwọ́n lómi tí ó fi replace rẹ̀ ni tọrọ ẹnu ọba ti da obìnrin máa kó bára rẹ̀ ni so ọkọ yẹn kò ní yọnu sí ọ ó tẹ̀sí ẹlòmíì ọ̀rọ̀ ní ti tọrọ yọ máa búyà àti bàbá ọkọ ni ìyá àti bàbá ọkọ lè délé ọmọ àwọn má nítorí pé ó ti fẹ́ obìnrin burúkú gbogbo fámìlì wọn rí fámìlì wọn ti sọkọ rẹ sá nítorí àwọn àwà burúkú ọwọ́ rẹ ìwọ di bàbá ó di yá fọkọ rẹ látàrí ìwà abú nítorí àwọn ní sọkọ náà yóò sùn bàjẹ́ torí ẹ̀ ọ̀dọ̀ àwọn obìnrin o gbogbo eléyìí ló ti yẹ kó obìnrin ti kọ́ ilé bàbá rẹ̀ kó tó di pé ńlọ ilé ọkọ yéésù kíkà máa gbìyànjú láti kọ́ ọmọ lọ́kà àmàárù a máa kọ́ bí ó ti máa tẹ̀bà a máa kọ́ bí ó ti máa gúnyán bí ó ti máa ṣe bẹ ẹ̀fọ́ yàtọ̀ kí bí ó ti máa ṣẹ̀gúsí yàtọ̀ sí wẹ́dú yàtọ̀ sọ̀ ńlá gbogbo eléyìí náà dáa bọ̀dé eléyìí yẹn gbogbo ẹ̀ ẹlẹ́yìn ń bọ̀ ní level two ni yọ̀ọ̀bá mọ oúnjẹ débi ẹnu ká lọ́ máa dáka ni so a máa wà ẹ̀kọ́ wà tó ń gbé bọ̀ wálé ọkọ̀ọ̀kọ̀ gbàtọ̀ pàdánù wà wà ń tilé ọkọ bọ́lé ọkọ otu awa wà ọkọ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún wà lọ́mọ ọdún méjìlélógún ni ọ̀rọ̀ alẹ́ nìkan ní í sọ ètò wọn rubbish. ọ̀kọ̀ọ̀kọ̀ kún kankan lẹ́yìn náà alákọ̀wé alákọ̀wé rọ́tà àyà ń bá ká yẹn dẹ́tọ́ bá lọ yí sódì láàrin rẹ̀ àtọkọ rẹ̀ lágbà. ó lè máa kọkọ rẹ̀ ń bèbí bèbí báwo àbí sẹ́yìn náà sọ fáwọn ìyàwó yẹn máa pè yín nu bèbí ẹ̀ máa bèbí táwọn máa fi ṣeré pakún pakún bèbí. inú rẹ̀ ó tún máa dùn ọlọ́dẹ ẹbí ọlọ́mọdé so <laughs> so ọkọ tí ń gbà wọlé ọkọ tí ń gbà wọlé sojú bàbá àtìyá rẹ̀ lọ́kà bàbá àtìyá wa ò kẹta ọlọ́dẹ i'm coming ọlọ́mọdé àfáà ló náà yarí yóò sì orí yà pé wo mo ti ń sọ fún ọ ti pẹ́ <laughs> èmi ẹ ṣe bèbí yẹ ah! <laughs> ọ̀rọ̀ bá ti kọ́ dàrú torí gbogbo nǹkan sẹ́yìn ti sá ẹ̀rọ ara tíjọ́ tó lè dàrú torí ẹ̀ àǹkan tí èsè ìlànà èyí ń lò láti pilẹ̀ ọkọ mi ń jọkọ mi bàbá alágbádá ń jẹ́ bàbá alágbádá lẹ́yìn náà tó bá tún gba àwọn nǹkan mí náà wọlé tó bá fẹ́ àwọn mi wàá gbà bíi pé ìfẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi gbogbo ẹ sì dùn lásìkò tó wà ń ṣẹ́ńgólà tí àwọn mi bá dé ọ̀kan á pè ìfẹ́ mi táwọn kẹ́tọ́ dẹ́yìn tí wọ́n á pé kí ni kí wọ́n sọ tí ó dẹ̀ dùn lẹ́nu ẹ̀ pé a ti sọ kó tó ti pé wọ́n wọ bíi nítorí pé àwọn ti sọ ọmọ kọ́kọ́ màlì ó tó dé ẹ̀rọ màlì so wọ́n ti máa tẹ̀ wọ́n o lè máa sọ sí nu yàrá má máa sọ ń ta o so because wàá ti máa sèpalẹ̀ máa ọ̀làlẹ̀ níbi tí ọba ti jẹ́ ọ̀bàjẹ́ tí ń pè ọbẹ̀ tí ń pè ọbẹ̀ tó wàá lẹ́ni o torí ẹ̀ ẹ ka àwọn ọkọ yín kún o ẹ pọ́n wọn lé o ẹ má tàbùkù wọn o gẹ́gẹ́ bó ṣe wá nínú sunan imaami nasa'i al-kubra anabi sallallahu alayhi wa sallam wọ́n lé arábìnrin kan wọ́n á bí pé ǹjẹ́ ti lọ́kọ bí ó báwo á ní ìsìn rẹ pẹ̀lọ́kọ rẹ ṣé ìyá rẹ sí àbí báwo obìnrin yẹn bá dákẹ́. arábìnrin kíyèsí o fa innahu jannatuki wa naru ó lọ àlùjánnà rẹ̀ òní na rẹ̀ torí ẹ̀ tóbi ọba lọ́kọ ẹni tó bá tẹ́ Ọlọ́run dáadáa ni kò fẹ́ o torí òní ó di àlùjánnà rẹ̀ àti náà rẹ̀ pé mo ti máa ń kórìíra rẹ̀ mo máa ń bínú rẹ̀ jẹ́ ilé gbọ́rọ̀ rẹ̀ lẹ́nu máa ń múru rẹ̀ lọ bá bàbá nù. bàbá náà Ọ lè fọ́ọ̀sì ọmọ rẹ láti lọ́kọ tọ́ba jẹ́ pé ọmọ geni tó ti dàgbà tó ti bàlágà tí èso ọmọ pínínsí tí èso ọmọ polówó tí èso ọmọ rondo kí lọ fẹ́ wá láti lọ́kọ sí kọ̀tọ́nù òfin ọlọ́run torí ẹ̀ pé ọmọ so bàbá ti tipátipá fi fáànì kan obìnrin yẹn bá fẹjọ́ sùn ànábì ni àyè ń bẹ fún ọ láti nínú kó sọ pé ọ̀fẹ́ má àbí kò sì gbà láti fẹ́ ó ní mo gbà láti fẹ́ àmọ́ mo wá fẹjọ́ rẹ̀ sùn ilé láǹfààní àti gbọ́rù dájọ́ yìí lìyá alẹ́mẹ́lẹ́wòlìyá ó ẹnàhùn ẹnlẹ́ ìsẹ̀lẹ̀hùn fìlẹ̀ amúrìṣẹ́ káwọn bímabíma àwọn afinilọ́kọ finilọ́kọ tẹ́lẹ̀ bá a mọ̀ yìí pé àwọn ò ní agbára kan nínú àǹfọ̀mọ́ lọ́kọ tí wọ́n mú àǹfọ̀mọ́ tó ti dàgbà gbàlágà lọ́kọ túláàsì kò bá àjọ màgì. tẹ̀lé ìtumọ̀ sí torí pé ní tí Islam fẹ́ sọ̀rọ̀ fún náà ni pé báwo ni ọmọbìnrin yóò ṣe gbé pẹ̀lú ọkùnrin yẹn nígbé àlàáfíà tí ìfẹ́ ó sì wà láàrin wọn tí ò ní jẹ́ pé kórìíra kan wà tí ò ní jẹ́ kó mọ́ lè ṣe dáadáa ń bẹ̀ tí òfin wa ní ráàlì jẹ́ náà wọ̀. ìrẹ́ni tó bá tẹ́ lọ́rùn ní kò fẹ́ Akụkọ kìí sẹ́yìn lẹ́ẹ̀bà gbé òní ọ̀gbé bẹ̀ tí yín kàn ní kẹ́ máa tẹ̀ máa létí pítọ̀ sọlọ́ tẹ ọlọ́run tó ń ló gbé ibi ó gbóná mọ́ ọlọ́run ọba ó ṣe ń lè rẹ dáadáa láàmú bẹ́ẹ̀ àmì bá pé ìwọ lọ́rọ́ mú ọkùnrin kan wá pé ẹni tó fẹ́ ẹni tó bá fẹ́ máa omi ẹkún yóò lè roro sójú ẹni pé tọ́ dádì ọmọ mi inṣàlọ́ inṣàlọ́ dáadáa láwọn kò sọ ìwà nísòro ọmọ mi ló ń sunkún yẹn o wọ́n ló mọ fọ́ọ̀sì rẹ ní o sọ̀rọ̀ mọ̀ pé tọ́nà bá mà bẹ́ẹ̀ yóò fi àjọ ọmọ yọ gbà. èèyàn mélòó nú àwọn èèyàn náà ni wọ́n lè fọmọ fún túláàsì bẹ́ẹ̀ tí ó ṣe dáadáa èèyàn mélòó. sọ́bàpọ̀lọpọ̀ bá ti mọ̀ pé wọ́n ti ránṣẹ́ sóò ní túláàsì ni yọ máa fìyà jẹ níbi tí táyà mọ́tò yọ máa sì lọ́fẹ́ lọ́fẹ́ tẹ́lẹ̀ náà sọ wọn sọ fún bàbá rẹ̀ kó mọ fẹ́ fẹ́yàwó ni subhanallah ọ̀pọ̀lọpọ̀ aláìmoore ni wọn ọmọ fati sọ máa di ẹ. ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn. nítorí màsíkítà ẹ bá kọ́kọ́ yín kún kí lè lọ́ọ́ fẹjọ́ sùn lójoojúmọ́ sí. tálẹ̀ ń lọ rojọ́ fún lójoojúmọ́ màláìkà wò ẹlòmíì bí ọba fẹjọ́ ọkọ sùn láàárọ̀ ẹ máa retí rọ̀lẹ́ lójoojúmọ́ ayé yọ gbẹ́jọ́ náà ni gbogbo gbogbo nídé máa ká ni akíni wàhálà ọkọ síbi gbogbo yẹn náà ṣe ń ọkọ ká náà nù yóò sì náwó sí ọgbà tọ́ba ara nǹkan ọgbà lè má rojọ́ rẹ̀ kan. gbogbo àwọn tó tẹ̀lé léyìí. ó wá látọ̀dọ̀ Mu'az ibn Jabal radiyallahu anhu ó dá gba àwọn látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó lọ́nà bí sọ pé la tu'dhi imra'atun zawjaha fi dunya obìnrin kan láyé ń bí kò ní fara ní ọkọ rẹ̀ gbogbo oríṣi ìnínilára èyí yòówù ó lè jẹ kò ní tọwọ́ obìnrin wá sọ́dọ̀ ọkọ rẹ̀ illa qalat zawjatuhu minal huril ayn àyàfi kí ìyàwó ọkọ rẹ̀ nínú àwọn obìnrin àlìjánà àwọn ẹlẹ́yin gẹ́gẹ́ àyàfi kí wọ́n sọ fún ọ wípé wọ́n máa dọ́rùn láti inú àlìjánà la tu'dhi. ma bá wa ní lára èyí tó ṣe nínú níní lára fún tó gẹ́ ìyá fìtínà ìyá bìlíìsì má ní lára má kọ́tẹ́lẹ́kìlẹ́ ọlọ́run ọkọ̀ subhanallah àwọn obìnrin búkú á gbọrọ gbọ́rọ̀ yìí dáadáa àwọn obìnrin dẹ́kun ọmọ fi àwọn ọkọ̀ ńlá pé wọ́n gbọ obìnrin kan ò sí. Si tí ó ní ọkọ rẹ̀ lára láyé ń bí àyàfi kí àwọn ẹni tọ́lọ̀ ti pèsè lẹ́fọ́kọ yẹn ní ìyàwó lọ́gbà àlìjẹ́nà nínú àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ tí wọ́n ń retí kọ́kọ́ yọ wá bá wọn kí wọ́n máa dá wọn àyàwó tilé ayé aninilára kí wọ́n máa dá wọn lóhùn pé lẹ́ẹ̀tọ́ rèé má nílára má bá wa nílára. kọ́tẹ́lẹ́kìlá ọlọ́wọ́ kọ̀. sẹ́yìn náà máa hu kò àlejò lásán lọ́jẹ́ lọ́wọ́ rẹ̀ a kàn fún ọ lò fúngbà díẹ̀ ni. àwọn ìyàwó ni màá bá wọn táyé wí yóò àwọn ọkùnrin wọ́n ń ṣẹ̀sìn dáadáa wọ́n kú oríire bí ọlọ́run ẹlẹ́dàá wa ó ti pèsè àwọn ìyàwó kalẹ̀ fáwọn ọkùnrin rere nínú ọgbà àlùjẹ́nà nítorí kọ́ ló ń sọ pé walahum fiha azwajun mutahharatun wa hum fiha khalidun àwọn ìyàwó tọ́lọ̀ wọn bá ṣe lẹ́ni tó mọ́ tó àwọn ìyàwó tilé ayé ọlọ́run ò ṣe wọ́n lẹ́ni tó ń ti fọ̀ mọ́ ó ṣe wọ́n lẹ́ni tó yẹ pé tó bá fọra rẹ̀ tọ́wẹ̀ ni ló lè má ẹni tí wẹ̀ra rẹ̀ kó lè má làwọn èèyàn tilé ayé ṣùgbọ́n àwọn obìnrin tàlìjẹ́nà ọlọ́run fúnra ara rẹ̀ lọ́fọ̀ wọn má ọlọ́run ṣe wọ́n lẹ́ni tó má mọ̀tọ́ àárà nù gẹ́gẹ́ bọ́lá ṣe ròyìn àwọn màláìkà pé àyà mẹsòhó illal mutahharun mutahharun àwọn màláíkà nìyẹn tọ́lọ̀ wọn bá ti fọ̀ má àmọ́ àwa mutatahhiruna làwa táà tó ti wọ́ bẹ́ẹ̀ túmọ̀ sí pé àwa látàfáàlà àwa láàṣẹ láàfin ní náà lọ́wọ́ bá ti sọ yìí pé fala taqrabuhunna hatta yatahurna ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn obìnrin. nígbà tá à ń sin kan oṣù tètè hàtà yọtọ̀hún tètè tẹ́jẹ̀ yẹn ò fi dá yọtọ̀hún ọlọ́run wúdà nítorí pé dídá rẹ̀ sí lọ́wọ́ wọn ọlọ́run náà kọ́kọ́ dá tí ó fi dá ọlọ́run wa sọ wípé tẹ̀yìndà pàpọ̀ hàrnà pàpọ̀ yẹn ó túmọ̀ sí pé ńgbà tó bá wọ́n wẹ̀. tọ̀tọ̀ hàrùnà ńgbà tó bá wẹ̀ lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ dá sọ́tù hunna min haythu amarakumullah ẹ wá máa bá wọn lò gbàbí bá ti gbà fún yín pé kẹ́ ẹ máa bá wọn lò. tọ́ àwọn ìyàwó tí ọlọ́run fún wọn nínú àlùjẹ́nà àwọn ìyàwó bá ṣe ní mímá ni wọ́n ní wọ́n mọ́ nípa kó àwọn èsì kan oṣù. bẹ́ẹ̀ obìnrin ti lé ayé náà ní torí kò sí nǹkan oṣù táwọn ẹgbẹ́ ẹja ara páàdì bọ́lá lóyèsì ni àbí kíní kára lọ àlìjẹ́nà pé kíni so kò sí nǹkan oṣù lálìjẹ́nà akramakumullah kò sí pẹ́lẹ́rìn sẹ́wọ̀n kí ẹnu ọkùnrin náà máa ń rùn láyé sá ọlọ́run ti fa àwọn ọkùnrin náà mà ẹlòmíì bọ́ fọnu jù bẹ́ẹ̀ lọ close up irọ́ tí wọ́n sọ pé tó bá fi fọnu ẹnu rírùn ẹnu rírùn kò sí pàbí àrùn tẹ́lẹ̀ bá fún wa gbé apá rẹ̀ sókè báyìí èyí bíi mẹ́ta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yọ ọmọ ọkọ bòmù ni lálùjẹ́nà lẹ́ nínú ọgbà àlùjẹ́nà kò sí gbẹ́ kò sí tọ̀ kò sí kún kò sí kẹ̀rẹ̀bẹ̀ kò sí tọ́. ọlọ́wọ́ bá sa àwọn obìnrin yẹn mímá ọlọ́wọ́ fa àwọn ọkùnrin láwọn ìyàwó tó pọ̀ lálùjẹ́nà ṣùgbọ́n àwọn obìnrin ọkọ kan náà ni lè má dán. nítorí pé ọlọ́run tó dá wa ti mọ̀ ọkọ̀ kan lọ yẹ obìnrin tọkùnrin méjì bá ti jọ ń lo obìnrin kan ìranùnù ìrégbènù tòṣùgbọ́n ọkùnrin ọlọ́run ẹlẹ́dàá ó fún wa ní àǹfààní pé láyé mi wọ́n lè fẹ́ mẹ́rin lọ́gbà ọgọ́rọ̀ ọkùnrin ní ọ̀rọ̀ táwọn ọkùnrin kan nínú àlìjáde. torí ìdílé yìí bẹ́ẹ̀ àwọn ọmọ àlìjáde lọ́kùnrin wọn láwọn àyàwó ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́. àwọn àyàwó yìí wọ́n jẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn tó ṣe é pé lẹ́míẹ́tìmẹ́tì hùnà ọ̀bẹ̀rẹ̀ ẹ̀ńsọ́n wàlájà. ṣáájú tàwọn ọkọ tọ́lọ̀ wọn fa àwọn obìnrin wọ̀nyí fún èèyàn ni àbálẹ̀jà náà fọ́kàn wọn rí. Allahu akbar. ẹ mọ́yé láyé ń bí tóbìnrin wọn máa jánu pé òun virgin òun virgin irọ́ lásán virgin nìkan lẹ́yìn ẹ mọ́yé tí ti balẹ̀wẹ̀rì. táwọn obìnrin wọn yẹn wọn á jẹ́ obìnrin tó jobìnrin lọ àwọn obìnrin tí múnú ọkọ dùn àwọn obìnrin tó ṣe pé ìmúni gbádùn obìnrin débi wípé èèyàn mọ̀ pé ah alihamudulilayi àwọn ni wọ́n retí àwọn ọmọ àlùjànnà àwọn ìyàwó. táwọn tí wọ́n kọ́kọ́ láǹfààní sáwọn ọkọ láti ayé bí táwọn bá ni àwọn ọkọ wọn lára tí wọ́n mọ̀ pé tọkọ rẹ̀ bá ń sọ̀rọ̀ wọn náà máa kùn ni wọn náà máa sọ láti sọ̀rọ̀ lọ́mọ dáhùn pé à ẹbí rẹ kọ́ àbí ìkọ́ bákan ọgbà sí ni ọ́ náà ní tanitani wọn fi tún ọkọ bàbá rẹ ni ọkọ. sẹ́yìn ò ní sọ̀rọ̀ ni mi ò bá wí o ẹ̀rọ kó ti kó fọ́kọ bàjẹ́ bàbá ẹ̀ ní ọkọ yóò ti obìnrin pẹ̀lú mùnáfìkà yóò ti ti sáré máa mú nǹkan mi gbà àwọn ọmọ bá bẹ láti kéde táwọn ń bọ́ ń bẹ̀rẹ̀ ọ̀gùn yẹn o. so irú àwọn nǹkan wọ̀nyẹn obìnrin tó jẹ́ pé yóò ó ní ọkọ lára. onukọ lára ẹlòmíì burúkú ni ọmọ ẹkọ òun ọ wọn kan jà so àwọn tí wọn ò sì fẹ́ dáadáa fún olóòwò àti àṣírí fún wa ó ti jáde o ó ti mórí lọ́nà ọ̀rá o <laughs> ẹ pé táwọn ọ̀rá lọ́tà àwọn ìyàwó àdánwò ìyàwó àdánù. àfà àwọn ti amúlókè a ti rẹ̀ fún wa ṣe ń bọ̀ ńgbà tí kemgbe sì rán amúta ń dá ẹ léṣọ àti ní wọn tó tà ọmọ ibi sábà gbé lọ. so ò ní fara ní ọkọ nínú àwọn obìnrin láyé ń bí àfi káwọn ìyàwó nínú ọgbà wọn máa ọlọ́run kọ́ lejò lásán lọ́jọ́ lọ́dọ̀ rẹ̀ ó kú fẹ́ rẹ̀ tí ó bọ̀ sí wa lọ́dọ̀ eléyìí túmọ̀ sí pé wọn náà máa ṣe tí àwọn olófin fara ní ọ káwọn kò lè máa bọ́ ṣépè fún o wọn máa pe màá jẹ ọgbà ìpè oríṣiríṣi lálẹ́ kọtọ́ dáadáa lọ́yẹ kọ́ máa ṣe síyàwó rẹ̀ torí ìyàwó rẹ̀ láyé náà tọ́lọ́mbà kọ́kẹ́jọ wà lẹ́jẹ̀ náà ìyàwó rẹ̀ náà ní lálẹ́jẹ̀ náà gbogbo àwọn ẹlẹ́yin jẹ́ ẹgbẹ́ tó wà lálùjẹ́ nana àtàwọn ìyàwó tilẹ̀ ayé náà kò sóde òwú kò sówú kan tí wọ́n máa jà lọ́wọ́ di kí wọ́n fẹ́ jọ létí wọ́n fẹ́ jọ mú lórí pọ̀ tẹ́lẹ̀ ọmọ bára sọ̀rọ̀ wọ́n sì sọ pé náà àlùjẹ́ nà kọ́dà tó ń tìyàwó bí ọgbọ̀n jù bẹ́ẹ̀ lọ sí kálukú òní àfà àwọn olùsọ apọlọdà jẹ kọwádùúgbò rẹ lórí pé wọn kìíní yìí àtẹnudàbí owó ń dọkẹ kéènì kéènì ilé la wà yìí àlìjẹnà ilé ìgbádùn kọ́dà wọn sọ pé níbi tí àlìjẹnà gadí ọkọ máa bá obìnrin kan lò láì jẹ́ pé ẹnìkejì mọ̀ pé ń bá lò kò sì di lọ láti tún bẹ́lẹ̀ náà lò bàbá bẹ́lẹ̀ lò tán kò sì di lọ láti bẹ́lẹ̀ kò sì lò pọ̀ ọ̀pá ẹ̀rọ mọ̀ pé lẹ́yìn ọmọ sọ pé kìnnìkan ọ̀pá so akramakumullah ẹja máa bẹ lọ kọlọ mọsálì jẹnà lè wọ wa so adúpẹ́ fọlọ torí di eléyìí àwọn obìnrin ilé ayé náà ẹni tó bá wà lìjẹnà kọlọkọ rẹ ẹjọ máa jọkọ àtìyàwó ara yín náà ni tọ eléyìí bá lẹ́rù o wípé àwọn obìnrin wọn ò ní mú jẹ o àwọn tí ń ní ọkọ wọn lára wọn ò mú jẹ o àti wọn ti ń dá wọn lóhùn látàyè ń bì wọn ti fi ń yé wọn látàyè ń bì pé ní tí wọ́n ń ṣe wọn aburú ni àti pé pápá gan ẹni tí ó jẹ́ ìyàwó atunilójú amúnú ẹni dùn wọ́n ń bẹ tí wọ́n retí àwọn ọkọ yín lálùjẹ́nà lẹ́yìn ọ̀fẹ́ wà lùjẹ́nà ni ẹ má ní àwọn ọkọ yín lára ẹ má ní wọn lára ọlọ́run ọba gan kò fẹ́ kí ọmọ ní ọmọ ìyá rẹ̀ lára ọlọ́run dákun tún wà wá sí. ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn wọn lọ́tọ̀dọ̀ Usama ibn Zayd radiyallahu anhuma ọlọ́kọ̀ yẹn nùsùn àti bàbá rẹ̀. wọn náà gba ẹgbẹ́ wa yìí wá látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì ní mẹ́tọ́rọ̀kùtù bàdí fitnatan hiya adarru ala rijali nisa' muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam ó ní èmi ò fi fìtínà kan lẹ̀ lẹ́yìn mi o ètí ọ̀sẹ̀lẹ̀ tí ọ̀sẹ̀lẹ̀ sáwọn èèyàn nínú ìgbésí ayé yìí hiya adarru ala rijal eléyìí tó yẹ pé ó jẹ́ tó lè pani lára jù fáwọn ọkùnrin mina nisa tó ju àwọn obìnrin lọ. Fitina tó ga jù tó léwu jù tánàbì ni yóò tẹ̀lé lẹ́yìn òun táwọn èèyàn kò síbi obìnrin lórí àwọn ọkùnrin torí ẹni ó ṣe jẹ́ pé fìtínà ni fitina àwọn obìnrin o àrító àmì wò àdáwò ni fitina àwọn obìnrin ẹ̀yin nísìnyí báyìí ẹ rí nínú ìgbésí ayé ikú àwọn obìnrin látàrí fìtínà wọn wọn kó bẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ẹ ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ń tẹ́sí wọn ò sí nítorí ọlọ́ọ̀ma wọ́n fẹ́ gbóríyìn wọ́n fẹ́ lọ́wọ́ àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ bá sọ̀rọ̀ wọ́n fẹ́ gbóríyìn lọ́dọ̀ obìnrin ni èso torí ẹ̀rọ àwọn ọmọ níbi tọkùnrin wà tóbìnrin wà bọ́ wájú kọ́ wá sọ̀rọ̀ nọ́vẹ́lì rẹ̀ tí ń rìn fáàrí jáde yóò fẹ́ káwọn obìnrin ọgbà tó nì àdìjàkún ti sọ lórúkọ ọ̀nàgíjẹ kan gbogbo wọn máa pè kí wọn máa tà kí wọn máa rà á lọ́nà àwọn máa ń náwó sókè báyìí náà máa ṣe báyìí náà máa ṣe báyìí àwọn obìnrin kì í ṣe tọrọ lọ. ọ̀pọ̀ ẹ̀mẹ́yé lèmáàmù lèmáàmù tó ti fìdí rẹ́mi tó ti já gádà já kọ́tà lórí ọ̀rọ̀ obìnrin zina ni kulala a'udhu billahi minash shaitani rajim gbogbo omi tí wọ́n mú sí lọ́sẹ̀ bá sùn tán afa alasalatu asalatu wọ asalatu ẹ̀kẹ́jẹ́ àmẹ́ni tó ní ẹ máa dá alẹ̀ tí ìbá sọ ó wá. àìmọye tọrọ ní kẹsì tẹ ẹ sá fún máa ra ní ìrégbè tí wọ́n fi rówó tí wọ́n fi máa sábò obìnrin ọ̀rẹ́ obìnrin làwọn wáyé wá sí o àfọwọ́sí ọ̀rọ̀ wà dára yóò lè dúró lọ́pọ̀ sáré àwọn obìnrin àwọn olóbìnrin aláwọ̀ àṣálì ẹgbẹ́gbẹ́kúsọ. ètò ju ìrọ̀sílẹ̀ sí méjì pẹ̀lú ìrọ̀sílẹ̀ mẹ́rin àbá ọ̀daràn ó ti ta lọ́fà dọ́là rẹ̀ ń wá fún alásàlátù lọ́lé ńjojúmọ́. wọ́n wá di pọ́wọ́ wọ́wọ́ ẹsẹ̀ wẹ̀sì. wala hawla wala quwwata illa billah. mọ́ àlẹ́mọ̀ ebi kí ẹ̀rọ ní kọ́kọ́ ma. gbogbo àwọn ọmọ sì ń lóyún lábẹ́rẹ́. ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta yóò bí òfurá ní ó ní à ah, ẹ̀rẹ́ tẹ́lẹ̀ wá àwọn òfin ẹ̀rọ rẹ̀ lọ́sì ẹ̀rọ ọ̀bẹ ti láwọn ọ̀rẹ́ wa yìí. ọ̀daràn òbílẹ̀jì ọ̀daràn rìpíárà tá a ní ó tún kẹ̀kẹ́ ṣe tó tún bàjẹ́. nísìnyí lẹ́tà dé fún yín láti ìlú òkèèrè ẹ wá fẹ́ lọ gba ní post office. irun wa pọ̀ wọ́n ní kẹ́ẹ̀tọ́ láìka àwọn sì ń fẹ́ àtọkùnrin àtobìnrin mm-hmm. ìtàlẹ́sẹ̀ dúró ẹ̀yin stars ẹ̀yin pọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rẹ̀ ọlọ́ ẹ̀yin obìnrin náà dùn yóò mọ màmá àwọn olùrẹ́ I'm very sorry because I was pushed àárẹ̀ ẹ̀kọ́ la hawla wala quwwata illa billah ẹ̀yin fìtínà àwọn obìnrin ẹ̀ ń lọ ẹ̀ ń lọ sí ọ̀rẹ́ ń wọ́n á lóòdù nsàlẹ̀ general. bàbá kan wọ́n ti ní èèyàn méjì yẹn wọ́n àwọn ti sọ á lẹ́yìn ìkúnmọ́ èèyàn mẹ́rin gbẹ́sẹ̀ máa páàkì wá bí ẹja náà agolo. àbá bàbá kan lọ́sẹ̀ wá wájú bàbá ni masha allah. tọ́ lẹ́yìn obìnrin kan ti wà ń bẹ̀ èèyàn méjì náà lọ́ọ́ bá ń bẹ̀. pẹ̀lú ẹ̀jẹ̀ kò ustaz tẹ̀yìn ẹsẹ̀ sọ̀rọ̀ mọ́nà tẹ̀yìn lẹ́jọ́ kò ní àbíwájú. wájú kìíní ń bọ́ ń bẹ̀ níjọ́ ní má ní sọ fún yín. yóò jókòó lẹ́yìn ni ṣe um, sister I'm here. níjọ́ ló di sìsì táàrẹ. àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o. tó àkàrà òkú mu wá ẹ̀rọ red bus táyà máa wọ̀ ni. a lọ Àbújá nídàá yìí láti lọ wọkọ̀ sọ̀rọ̀ pé àrìmájú ni kọ́nà ẹ̀ tó lọ gọ́gù rẹ̀ lọ gọ́gù rẹ̀ pé oorun sísùn lé obìnrin nígbà tí wọ́n bá ń ṣe tíráàbù ọ̀pọ̀ bàjẹ́ ni dírámà burúkú yóò mọ̀ náà mo ti kó sẹ́gbẹ́ Sicilia àbí ìwé wa yóò di pé bí wọ́n ti bá ti ń lọ báyìí yóò mú oorun rọ́sùn yá máa gbórí lọ yá máa gbórí lọ yá máa gbórí yá kọ gbèsè lẹ́yìn kaba yìí yá máa hàn wọn àbáàdì ọ̀rọ̀ wọn ni ó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yá ló mú orí o slack yá bá sùn lẹ́nkùn láti kùn ó di tán yá bá jẹni tó ń bú ti dà láàmú tó bá tiẹ̀ náà jẹ tó Ọlọ́run ṣàánú Islam wa ni ẹ má travel. ẹ̀yin obìnrin àfi pẹ̀lú máhàrámù yín àwọn obìnrin bá ara rí pé máhàrámù báwo ṣé ẹ fẹ́ sọ adẹlẹ́wọ̀n ni wọ́n máa sọ ọ̀ka ni sọ̀rọ̀ ìṣèyàn ni adẹ̀gbọ́ táwọn obìnrin tó rí wọ́n ti dàrú táwọn fẹ́ takò fi ọ lọ pẹ̀lú ọkùnrin ti jẹ́ àwọn ọkùnrin náà bá ń bínú pé wá ẹ eléyìí fundamental ẹ <laughs> fundamental human rights. torí pé àwọn lọ́fẹ́ máa sùn lé wọn tán nínú mọ́tò fá àwọn lọ́fẹ́ jókòó tì wọn nù bàálù kọ́ máa kọ́ wọ́n bọ̀ wọ́n dì wala hawla wala quwwata illa billah. títí ní obìnrin pọ̀ bàjẹ́ títí ní obìnrin pọ̀ bàjẹ́ wọ́n fọ obìnrin sí lẹ́kítọ́rà wọ́n lẹ́kítọ́ àwọn ọmọ ṣé ọ̀rọ̀ tó fẹ́ bá wọn sọ lọ́jà ni àdìmú àtètè tọ́tọ́ ẹ̀rọ náà wọ́n lo ìpara ṣé pé gbogbo oorun rẹ̀ báyìí O tí ó wà ń bẹ yóò tún gbìyànjú mẹ́rin ó lè lọ jẹ́rìí tó gbé ọmọ ṣe rádaràda kan àfà yóò tún ti sẹ́yìn sẹ́ńtọ́kítọ̀ ó lọ kọ́ ọmọ ayé ọlọ́mọ àmì ọmọ àmì lẹ́ngbẹ̀rẹ́ ọmọ ṣe báyìí ọmọ ah, náà wà ní ló fún yín ni àfi gbogbo etí nísìn àwọn ọkùnrin tó bá jẹ́ pé wọ́n wà nílé oúnjẹ alòrẹ́ lomi nu wa tó yẹ pé ń fọwọ́ ọ̀tún efi ń fóúnjẹ sẹ́nu ẹ wọ́n pé súnà ni wọ́n bá ti lọ́ba àtijọ́ màkà mẹ́ta lọ́ba ń lò fún wọ́n á ní káwọn ọmọbìnrin méjì kan tí wọ́n rẹwà kí kàn gbanú ilé oúnjẹ ńkọjá lọ ní skul ògidì ọkùnrin ló sì wà ń bẹ̀ẹ́ ẹni gbogbo àti nfọjà wọn ti bẹ̀rẹ̀ sí ah bàmú síbi yẹn bàmú fọkù yẹn bá kékin ni irọ́ lásán fọkù síbi báwo torí káwọn fọlùkẹ́ ọmọ rí kọ́ ìfọwọ́ jẹun ni àbí ẹ̀kọ́ ni torí di ẹlẹ́ fìtínà ni fitina àwọn obìnrin o fìtínà gidi ni fìtínà àwọn obìnrin torí ẹ̀ ní Islam ló ṣe ṣe àwọn àlàkalẹ̀ léètà tẹ̀lé tá a fi sóríire léètà tẹ̀lé tí fìtínà yẹn fi dínkù. kò ní tán o yóò dín kù islam ọgbà kóbìnrin ọjọ káṣíyà àríyá kọjá pé wọ́n sọ sọ́run àmọ́ wò islam ọ̀farama ẹ̀yọ́ rí láyé ní ẹ̀rọ ń bẹ gbogbo òdi wọn ni wọ́n rí anabi sallallahu alaihi wasallam ni wọn jẹ tọrọ àwọn burú jù nínú islam kọ kọkùnrin àti obìnrin ọjọ́ lùpọ̀ ń bì kan torí ni islam lọkùnrin kan obìnrin kan tí wọ́n ṣe lẹ́tọ̀ ara wọn wọ́n yẹ kó àtìyàwó wọ́n ti sẹni tó lọ ń ṣe léèwọ̀ fún pé kí irun fẹ́ra wọn gbogbo irú àwọn nǹkan rádaràda jagbajagba bá islam kọ bí wọ́n fẹ́ bá lè pọ́ má ti èsì pọ̀ gbádùn obìnrin ń ṣe ìyá rẹ̀ obìnrin ń ṣe ìyàwó rẹ̀ obìnrin ń sọmọ rẹ̀ táwọn wọn bà lọ́wọ́ kìí sàǹtì rẹ̀ kìí sàbọ̀ rẹ̀ pé kí ni. ó ní àwọn fẹ́ wo bó lọ́wọ́ rẹ̀ ṣe jọmujọmu sí ẹgbọ́rọ̀ lẹ́yìn jọmujọmu kó di jọmujọmu. Islam ọ̀farama gbogbo ntí ọba tá a bá ṣe tí ó fi wá di ìranù ṣẹlẹ̀ tí Islam lọ gbọ́dọ̀ já wọlé ọ̀sálámà ọgbà yọ̀ǹda wọ́n ní ìyá wa mà ní wọ́n ti gbọ́dọ̀ yàrá fẹ́ lọ anábì sọ fẹ́ rí ìyá rẹ̀ ń wò ni. torí ẹ gbogbo àwọn nǹkan tí Islam wa obìnrin àgbọ́dọ̀ dá travel torí aburú náà ni. ó sì ní obìnrin àgbọ́dọ̀ máa sọ kọ́ máa mẹkimẹki láìsí ohun rẹ̀ kọ́ máa lọ́rùn kọ́ máa dírò kíkíni èyí ẹ̀ ń ta búrẹ́dì ṣé ìyá àbẹ́yìn pé kí ni ọ̀gbádùn ni ká so nígbà tí èsìkò fẹ́ darí ẹrú wala takhda'na bil qawli fatma'a alladhi fi qalbihi marad ẹgbẹ́ ọmọ lẹ́yìn lọ́nà tó yẹ pé ẹni táàrùn bẹ lọ́kàn rẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ní wò pé àbí mo lè rọ́nà àti bẹ́lẹ̀ ìṣèṣì náà ni. ìsìláàmù tó wọ́n sọ pé wala taqrabu zina. ẹ gbọ́dọ̀ súnmọ́ kọsọ pé ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ súnmọ́ torí pé nítorí ọ gbọ́dọ̀ súnmọ́ ṣíṣe náà lọ ọlọmọdé àwọn ọ̀rọ̀ sàásùn yìí túmọ̀ sí pé ká gbóhùn ó túmọ̀ sí ká ara jẹ má náà wá rí òdodo Muhammad sallallahu alayhi wa sallam kálukú nínú ara bẹ́ẹ̀ ti ń ó lójú ẹni náà tí ò ṣe zinari láyé nínú àwọn èèyàn afẹ́ntàn bá sànù. lọ́kùnrin àti lóbìnrin lọ́jọ́ wọn sọ pé mẹ́sẹ̀jì náà mẹ́sẹ̀jì náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí ṣe kọjá ńkọ́. ẹni ló dé pé àtúnbẹ̀ lọ́mọ ẹ̀ torí bá ọ̀bá àkú ọ̀tá ọ̀daràn. torí ìwòkúwò ńkọ́ ìwòkúwò ńkọ́ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwòkúwò ìwòkúwò ìwòkúwò lẹ́nu wọn fi gbogbo ọjọ́ ayé wọn ṣe káwọn ìyàwó wọn fi sẹ́jú wọn tí wọ́n fi tí. torí pé àwọn òkúwò ó ti wọ́ obìnrin bíi ẹgbẹ̀rún lónìí ní òun ìyàwó lójú máa wọ pé wàhálà tọkàn gbé yìí ní ti ń lóúnjẹ wa ẹja sọ ẹsìn wa. wàláhì nínú tó tètè ràn yàn lọ́wọ́ téèyàn bá tiẹ̀ jẹ́ tó tètè ràn yàn lọ́wọ́ láti wọná ó lára àwọn obìnrin kọ́ máa wowo kúwo kọ́ máa ṣekúṣe kọ́ máa kọ́ máa ó tètè dá nù kò sí bẹ́ẹ̀ sì máa pàtàkì pàtàkì kí wọ́n ti ń ṣe ìsìn náà ti ń ṣe ìsìn náà ah, ó ti parí wàláhì wọn ẹ sì rí o kódà àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí gbogbo wọn náà lọ gbà pé zina ìṣe ń tọ́da àmọ́ wọn ò lè má ṣe àbí kí ni tí wọ́n mọ́gùn à èyí jẹ́ káfìrí sọ̀gbọ́n ọmọ ọ̀ya ọ̀ya ọmọ òkè Ìbàdàn olóòtú ọlọ ọlọ ọlọ ọlọ ọlọ ọlọ tẹmẹgùn rẹ fún àlè àlè ìyàwó rẹ̀ burú nílé mágùn kalẹ̀ fún. so eléyìí túmọ̀ sí kọ́là tó fi dórí àwọn ọ̀daràn àwọn náà mọ̀ pé ọ̀ràn á dé ìṣe ń tọ́jà. báwo wá làwọn ata jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ránù Islam ọwọ́ fún aláǹfààní ńlá torí ká má bàa tara àwọn obìnrin lùgbàdì iná jahannam ó ní ẹ fẹ́ yàwó ni kọ́là gan-an. nínú at-tarbiyatul islamiyya ẹ̀kọ́ tẹ́sán islam ní ká kọ́ àwọn ọmọ wa ó ní ìwọ òbí gan nínú wọ ọmọ rẹ lórí rẹ ní kò fẹ́yàwó ọmọ wa ní ìsìn wọ́n fẹ́ níyàwó nínú ojúṣe wa ní fẹ́yàwó so that ọmọ wa mọ̀ pé zina lọ́lọ́ ṣe ọmọ wa ká fi ọmọ jẹ́ pé

ẹ ràn lọ́wọ́ ẹjọ́ níyàwó tó pẹ̀lú gbogbo eléyẹn ìranù ó dínkù láwùjọ wa ẹ si àwọn ìwòkuwò tó máa ń wò yẹn ètò máa ń tà ní cd nígbà táyé dáyé cd àbí ìtàǹtà fídíò kẹsẹt nígbà tó lo fídíò kẹsẹt gbogbo wa gbọdọ gbìyànjú ọ̀nà tí nǹkan wọ̀nyẹn wà. tó bá sábà níjọba ní tẹ́lẹ̀ náà irú rẹ̀ gbọ́dọ̀ sí nítorí pé kí lóun fẹ́ kó rìsọ́ọ̀tì sí ẹ wá sọ pé prostitution ó ti pọ̀ jù kò sí ní pọ̀ àwọn olùkọ́ wà nàìjíríà yìí pẹ́pẹ́ tí lè bá ti sún báyìí àwọn títì kan wà tó bá gbé mọ́tò gbàbẹ̀ gbogbo àwọn obìnrin tó lè tó ọ̀tún lọ àwọn aṣẹ́wó tí wọ́n retí ẹni tó gbé wọn ni látàrí gbogbo òwòkúwò látàrí gbogbo àwọn ránù tá a fààyè gbà lórílẹ̀‐èdè wa. tó fi wá débi pé nàìjíríà yìí àwọn ilé ijó ti wà tó yẹ pé kó tó wọbẹ̀ ìhòòhò lọ́bọ̀ sí ìhòòhò ọmọlúwàbí kẹ́bí àti bí ọ̀tá yé a'udhu billahi minash shaitani rajim. táwọn èèyàn sì mọ̀ dáadáa irú rẹ̀ wọ́n ní bẹ lẹ́kọ̀ọ́ irú rẹ̀ wọ́n ní bẹ l'Àbújá ẹbí tí Àbújá lọ́mú kẹ́yìn wọ́n fi kó wọn jáde tí wọ́n kó wọn sínú gbogbo òwe ìròyìn ó tún wọ́n sọ wípé àwọn obìnrin tí wọ́n lọ bá tí wọ́n ń jó ní yẹn ọ̀pọ̀ àìmọye wọn kì í pé wọn ò rí jẹ wá tara wọn láti owó oúnjẹ ìyàwó àwọn èèyàn ńláńlá ọmọ èèyàn ni wọn kí wọn ní gbàdùn tó wà nù kéèyàn di wèrè ẹranko. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ obìnrin ni wọ́n ń kọrin orin òfò orin àdánù ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọkùnrin lolórin orin òfò orin àdánù tọ́lọ́pọ̀ ọkùnrin ní máa ń kọrin àbóbìnrin ní ń kọrin irú ìta ń kọ lóde ìwòyí orin àdánù nínú àwọn fídíò wọn àwọn wọn ẹ̀rí tí wọ́n máa fa àwọn èèyàn jó wọ́n máa fi wọ́n jó ìlú tuntun táwọn gbé jáde láti fi kọ́ àwọn anagẹ̀rẹ̀ míì tó wá ń ta abó lẹ́rìí jíjó yìí ẹ̀rí pé àwọn obìnrin náà wọ́n kò sí gbogbo àwọn obìnrin tó sì kò sí ìhòòhò ni wọ́n wà wọ́n gbé pẹlẹbẹ sí wọ́n gbé gbangba sí wọ́n wá wọ aṣọ kò ní sàlùbáríkà èyí tó bá jọkùnrin. àwọn obìnrin ní òkó sí i tí wọn máa jíjó rẹ̀ hàn aráyé èyí tó obìnrin náà àwọn obìnrin lọ náà kó ta ikeke ni àwọn náà máa wèrè ṣe bí. subhana allah ilaadi ala yadunnu ulaika annahum mab'uthun liyawmin azim yawma yaqumu an-nasu li rabbil alamin. tẹ̀sí o sì máa kó wúrà náà nítorí kó wọlé rẹ̀ nù. àádájú. ó wù ọ́ pé àwọn ọmọ rẹ bìnrin náà máa ṣe bẹ́ẹ̀ nítorí tí ẹ̀ máa ti fowó rẹ̀ rà tí rẹ̀ náà bá tọ́ sí ọ kí ló burú mbẹ́. àkàrà ọkọ ya were jura wọn lọ wèrè tàwọn míì tún ju tàwọn míì lọ nítorí pé irú àwọn wá jíjó yìí hàn láwọn obìnrin tí gbogbo wọn fi ń polówó ọjà wọn wọn máa burú bí ṣe máa yọ níyọ táwọn kan ga ju táwọn kan lọ gbogbo wọn lọ dàrú tẹ̀sí wa ń wónu nítorí wónu ọwọ́ aníyàwó sí ọ lẹnu má àwọn ọmọ ti dàdàkudà tálẹ́ni tó polówó ìdàkudà àtàgbọ́rọ̀ sí ni lẹ́nu má bí wọn náà ló polówó rẹ̀ sí wọn tó ń tún ní ìsinyìí báyìí ọmọ kí ó àwọn ah, máa ń kọrin ni o nítorí kíní kan ah, ẹ̀rọ ní báyìí àtọmọdún mẹta ní ti ń kọrin eléyìí báyìí àtọmọdún mẹ́ta ní ẹ̀bùn ní ọlọ́run ní ìbùn ní lẹ́bùn àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ẹ̀yìn gbẹ́gun orin ẹ̀pà náà Kùránì. kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ sànù wa fìtínà ni fìtínà àwọn obìnrin o. àwọn màmá màmá tí wọ́n wọlé èsì tó yẹ pé tó ń bẹ lóde òfòwò tún lé lẹ́yìn màmá màmá àgbàlagbà ibi tó yẹ ká bọ́gbọ́n tá a bá bọ́gọ̀ ń bẹ̀ nǹkan ṣe. dábàá wá wọ léèsì tó lè ọmọ tuntun wọ́n wá lọ mú kinní kan láńdì àbí láńdì wọ́n gbé sí ẹ ẹ kí lẹ̀ ń gbé sí lábẹ́ ẹ fi ilẹ̀ bó aláàánú ẹgbẹ́ di àwọn aṣọ burúkú àwọn aṣọ àdánù wọ́n ti lè lọ mú wọ́n lè pé èkó láti mú aṣọ tó yẹ pé ò nídìí láti rìn jìnnà tó fi máa rí gbogbo òdì rẹ̀ báyìí làwọn obìnrin wa lọ wọ̀ kí lè fẹ́ dálẹ̀ ẹbí fìtínà náà ni ẹ̀yẹ́ náà wọ́n fi sábà ti mú ti gbogbo kan lọ́tì wọ́n ti wá wá àwọn ọmọge bẹ̀ sábà gbẹja pẹpẹ sóòpù fún ọ ọtí òfò tí wọ́n ti gbé tutù wọ́n á gbé gbára gbóná sí ọlẹ́gbẹ̀ẹ́ obìnrin kan jókòó ń bẹ̀ yọ máa fọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kì àwọn pé fọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kì àwọn olè ní máa fowó ba tiẹ̀ jẹ òpònú tí ò lè fowó ọbẹ̀ ẹ̀ lẹ́ni títí lọ bí oṣù mẹ́ta gbogbo wàkú rẹ̀ ní ọ̀mọ̀dé alẹ́ so fitina ni fitina àwọn obìnrin o so ǹgbà táwọn ibi wàá sọ báyìí nítorí túmọ̀ sí ni kókó ọkùnrin ọ̀sọ́ra kó sì jẹ́ kí obìnrin tó jẹ́ halal kó kún lójú káwọn obìnrin wa náà sọ́ra kọ́ ọmọ yìí pé àwọn wà fọ́kọ àwọn ni ẹ̀yin lẹ́yìn sì ń ṣiṣẹ́ àti dáàbò bo àwọn ọkọ yín níbi pé kí wọ́n wò wòkú wò kọ́ ọmọ obìnrin sórí ibú ọkọ kódà kọ́ ọmọ tẹ̀rí kódà kẹ́ ẹ máa rún sí ẹ̀yin láti jẹ́ kọ́ ká yín kún nítorí pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀ka wọn kún wàláhì bí wàhálà bíi fìtínà lọ́kàn ká kún nù gbèsè ayé òun sọ̀rọ̀ ẹ̀ jẹ́ wọ́n ká yín kún ẹ̀ tún máa bọ́ lọ́n nítorí pé ayé ọkọ tó ti fi ọ tó lòún gba ń gba àsìkò kan ń àmà tún àṣẹ àmà bẹ náà torí pọkọ àdìyàwó wà fúnra wọn pé bó láti ràn ra lọ tá a fi wà lìjánà ni bó láti ràn ra lọ tá a fi ní wọná. sọ àwọn obìnrin tí ọba rí àwọn ojúṣe wọn ṣe dáadáa nílé ọkọ àwọn gangan lóbìnrin rẹ̀ mo ní tọ́ pé ọ̀fẹ́ ọ lọ́dọ̀ rẹ̀ kò tó ṣe zìnà ọ̀fẹ́ ọ lọ́dọ̀ rẹ̀ iwájú rẹ̀ náà lọ́wọ́ àní tó wò wò kú wò àrùbìlà. Ah, o ò rójúṣe rẹ̀ sí rárá kọ́lọ́ ẹlẹ́dàá kó tún lè wá sí ọlọ́nkọ́ bá tún àwùjọ wá sí ìbàjẹ́ ó kéré ni àbó tóbi ọlọ́run bá láwùjọ wa ọlọ́run kó tún wá wá sí kó sì bá wa tún ẹ̀sìn wá sí kó sì wá lọ́mọ àlùjànnà. سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. kàtà gbà lónìí nù wọ́n ní tí fúláàtì apọ̀nù létí èèyàn gbé gbogbo fúláàtì ọ̀kan iná ni àwọn obìnrin náà sì wà pẹ̀lú àwọn ọkọ wọn tí ọ̀kan nínú àwọn obìnrin tó wà nù fúláàtì míì tí èsì tèèyàn tó bá fẹ́ wá wọ́n bá fẹ́ yọjú sí àwọn èèyàn tó wọlé èèyàn. tó sì jẹ́ pélé kan náà làjọ ń gbé tí ìyàwó wa ní ìdíkọ́ máa sọ fún wa pé lágbádá fẹ́ wá mi wá o lágbádá fẹ́ wá rí mi ṣé kọ́ wọlé o àbí ò ní ìdí kò sí ṣùgbọ́n kó ń bùkátà rẹ̀ gẹ́gẹ́ bí hadithi ta kà ṣáájú wọn àlọ́ sallallahu alaihi wasallam olóbìnrin kan gbọ́dọ̀ gbé ẹnìkan kan wọnú ilé ọkọ rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ àfi pẹ̀lú lọ́ndọ̀ ọkọ rẹ̀ ìgbà tí ìyàwó ti mọ̀ ipẹ́ nìkan wò ń bọ̀ yóò ní kó ṣe sùúrù náà ó kó sọ fọ́kọ eléyìí ò nù nǹkan tí máa tinú náà gbọ́ mọ́tò mi lẹ́nu wọ́n nìkan lọ ọlọ́kọ ni ni èmi nìkan mọ ọlọ́kọ tí ọ̀fi ìyàwó yín níyọ̀ǹda eléyìí tó fẹ̀ tó gbòòrò ibi tó bá jẹ́ pé obìnrin ni bá ń wọ ọ̀bọ̀ pàápàá jùlọ àtàǹjọ ń gbélé mọ yọ̀ǹda fún ọ fún ọ ọ wá gbogbo ìgbà tó bá fẹ́ wá ṣe eléyìí jẹ́ ìyọ̀ǹda tó fẹ̀ tó gbòòrò so ẹ ti lè sọ pé gbogbo orin tó bá jẹ́ pé ń ṣe tó bá fẹ́ wọ ọ wá wá. kọ́ á ní ṣẹlẹ̀ tán kọ́ máa sọ pé ṣé mo gbà fún ọ pé kò jẹ́ wọ́n wọlé ni wọ́n bá ká gbogbo góòlù rẹ lọ tán ká gbogbo nǹkan tó ní tán ká lọ ṣé òní sọ pé ṣé mo ní kọ́ à ó ti gbà fún ó ti gbà fún náà ṣé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.